dédé àsìkò yìí láti ìkànnì BGI TV ìròyìn àpapọ̀ ló ń dé sójú móhùnmáwòrán yín yèyé mojísọ́lá àjàyí lóníròyìn yín ṣáájú ẹ gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà. gómìnà ìpínlẹ̀ èkìtì akérèdọ́lù ní àwọn máa ń dárò lọ́wọ́ látàrí àwọn táwọn agbébọn amòòkùnṣìkà kọlù nílé ìjọsìn àgùdà nílùú ọ̀wọ̀ lóńdó àmọ́ ẹ má gbàgbé láti gbé agbára ààrẹ padà wá sápá gúúsù ilẹ̀ nàìjíríà mo ti kìlọ̀ fún tinubu tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ buhari pé kó yéé pọ̀n án aṣíwájú àwọn afẹ́nifẹ́re ayọ̀ adébánjọ ló sọ̀rọ̀ yìí bọ́lá ahmed tinubu ní ìfẹnukò lórí ọ̀rọ̀ ọmọ òye lẹ́gbẹ́ òṣèlú All progressive Congress kò lè ṣeé ṣe láéláé. àwọn afurasí agbébọn amòòkùnṣìkà ti jí ọkọ̀ èrò àti awakọ̀ kan gbé ní ìlú Maiduguri Damaturu Road tí wọ́n sì dáná sun ọkọ̀ tó kó oúnjẹ pẹ̀lú ọkọ̀ agbépo pẹtiró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 gómìnà ìpínlẹ̀ èkìtì akérèdọ́lù ni lóòótọ́ làwọn ṣe ìdárò lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílùú ọ̀wọ̀ nípínlẹ̀ ondo àmọ́ ẹ má gbàgbé láti gbé agbára ààrẹ padà sápá gúúsù ilẹ̀ nàìjíríà rotimi akérèdọ́lù tó jẹ́ gómìnà ní ìpínlẹ̀ èkìtì ó ti ṣe àfiwé ohun tó ṣẹlẹ̀ lánàá bíi àwàdà kẹ́ríkẹ́rí keri níbi ètò ìdìbò abẹ́lé tẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC níbi tí sínẹ́tọ̀ Abdullahi Lawal Adamu Abdullahi Adamu ti kéde pé Ahmad Lawan tó jẹ́ ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilé wa ń làwọn fẹnu kò sí gẹ́gẹ́ bí ààrẹ tí yóò díje du ipò lórílẹ̀‐èdè Nàìjíríà yìí fún ti ìdìbò ọdún 2023 Akérédolú ní Àdàmú hùwà tí ìwà ti inú mi ni wọ́n ṣe láti kéde ẹni tó wù ú tí ó sì léwu gidigidi fún orílẹ̀-èdè Nàìjíríà àti fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress Akérédolú ló ní lóòótọ́ làwọn sì ń ṣe ìdárò àti ìkẹ́dùn àwọn ẹni wọn tó lọ tí àwọn amòòkùnṣìkà agbébọn agbésùnmọ̀mí pa ní ilé ìjọsìn àbùdá nílùú ọ̀wọ̀ londo níjẹta sunday àmọ́ bá a bá ń sunkún a sì máa ríran o ẹ gbé agbára padà sí gúúsù ilẹ̀ nàìjíríà. mo ti kìlọ̀ fún tinubu tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ buhari pé kó yéé gbé pọ̀n kó yéé pọ̀n kiri aṣíwájú àwọn afẹ́nifẹ́re ayọ̀ adébánjọ ló sọ̀rọ̀ yìí aṣíwájú ẹgbẹ́ afẹ́nifẹ́re olóyè ayọ̀ adébánjọ ló ní òun ti kìlọ̀ fún aṣíwájú nínú ẹgbẹ́ òṣèlú all progressive congress tó jẹ́ ògbóǹtarìgì nínú òǹdíje dupò fún ààrẹ fún ọdún 2023 ìyẹn bọ́lá ahmed tinubu pé kó yéé ṣe agbátẹrù buhari ayọ̀ adébánjọ sọ̀rọ̀ yìí fóníròyìn pé òun ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí sí Tinubu kò ṣe é lórí ọ̀rọ̀ awuyewuye ọ̀rọ̀ kan eléyìí tí Tinubu sọ ní ìlú Abẹ́òkúta olúìlú ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ ọjọ́bọ̀ tó kọjá lórí bóun ṣe ṣe àtìlẹ́yìn fún jíjáwé olúborí ààrẹ ajagunfẹ̀yìntì Muhammadu Buhari ní ọdún 2015 àmọ́ Ayọ̀ Adébánjọ làwọn ti kìlọ̀ fún Tinubu tipẹ́tipẹ́ pé. Pe kó yéé pọn Buhari torí kò ṣeé pọn kò ṣeé gbẹ̀rí rẹ̀ jẹ́ rárá àmọ́ Tinubu ò gbọ́rọ̀ àgbà ọ̀rọ̀ àgbà sì rèé bí ò ṣe lówùúrọ̀ a sì ṣe lọ́jọ́ alẹ́. Bọ́lá Ahmed Tinubu ní ìfẹnukò lórí ọ̀rọ̀ ọmọ òye lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress kò lè ṣeé ṣe láéláé òǹdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ sókè lórí ọ̀rọ̀ fífa ọmọ òye kalẹ̀ àti ìfẹnukò lórí ọ̀rọ̀ ọmọ òye kan eléyìí tí ó ní bí wọ́n bá lálàá rẹ̀ ó ní kí wọ́n má ṣe rọ ó ní kò lè ṣẹlẹ̀ láéláé Tinubu sọ̀rọ̀ yìí látẹnu agbẹjọ́rò fún ìpolongo ìbò rẹ̀ Babátúndé Ọ̀gálá SAN SAN pé ẹgbẹ́ òṣèlú APC kò lè làlé ẹnikẹ́ni lọ́wọ́ bàbá jùlọ pé kò lè làlé àwọn lọ́wọ́ látàrí bí wọ́n ṣe kéde pé ààrẹ ilé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ Nàìjíríà Ahmad Lawan làwọn fẹnukò sí ó ní ọ̀nà ọ̀nà èyí tí wọ́n gbà yan ọmọoyè yìí kò lọ ní ìbámu pẹ̀lú òfin ètò ìdìbò tọdún 2022 lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress. àwọn afurasí agbébọn amòòkùnṣìkà ti jí ọkọ̀ èrò àti awakọ̀ kan gbé nílùú Maiduguri ní Damaturu Road tí wọ́n sì dáná sun ọkọ̀ tó kó oúnjẹ àti epo pẹtiró èyí ló ń jẹyọ nígbà tí àwọn ọmọ ológun ilẹ̀ wa sọ pé àwọn ti rí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ohun ìjà tó tó ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin gbà lọ́wọ́ àwọn amòòkùnṣìkà afurasí agbébọn apanijayé níbùbá wọn ní Katsina Samfara Sokoto àti ìpínlẹ̀ Kebbi ìjọba ìpínlẹ̀ Samfara ti ké sí ọba pé láti fi okun kú okun àwọn ọmọ ológun ilẹ̀ wa kí wọ́n lè jàjà borí láti mú àwọn amòòkùnṣìkà ọ̀hún. àwọn agbébọn náà la gbọ́ pé wọ́n ti dùgbòlu àwọn ìlú kan tí kò jìnnà rárá sí Maiduguri ní ìpínlẹ̀ Borno gẹ́gẹ́ bí awakọ̀ kan tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣojú rẹ̀ ó ṣojú mi kúrò ìyẹn Mohammed abdullahi tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ náà ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ láago mẹ́sàn-án òwúrọ̀ nígbà tí ọkọ̀ akọ́wọ́rìn ti ń kó àwọn agbésùmọ̀mí agbébọn apanijayé ọ̀hún wọnú ìlú sam wọnú láti inú igbó sambisa wọnú ìlú bọ̀rọ̀nù bọ̀. wọ́n ti ju olùkọ́ kan sí ẹ̀wọ̀n gbére látàrí pé ó fún ọmọ ọdún mẹ́rìnlá tó jẹ́ akẹ́kọ̀ọ́ rẹ̀ lóyún adájọ́ Abíọ́lá Sọládòyè sílé-ẹjọ́ nílùú Ìkẹjà nípínlẹ̀ Èkó lánàá òde yìí ni wọ́n ti dájọ́ olùkọ́ kan torúkọ rẹ̀ ń jẹ́ Joseph Ibanga tí wọ́n sì jù ú sí ẹ̀wọ̀n gbére lórí ẹ̀sùn ìfipá bá ọmọ ọdún mẹ́rìnlá kan lò pọ̀ wọ́n ní ẹ̀ṣẹ̀ yìí ni ó ní ìjìyà lábẹ́ òfin ọ̀daràn ti ìpínlẹ̀ èkó tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ lọ́dún 2015 olùpẹ̀jọ́ kò olùpẹ̀jọ́ kó ẹlẹ́rìí mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wá nígbà tí olùjẹ́jọ́ ò ní ẹlẹ́rìí kankan tó tako ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn wọ́n gẹ́gẹ́ bí àwọn olùpẹ̀jọ́ ti wí wọ́n ní olùjẹ́jọ́ náà ti ṣe ẹ̀ṣẹ̀ ọ̀hún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 fún ìpolówó ọjà èyíkéyìí tí ẹ bá ní àmọ́ kí n tó máa lọ ẹ jẹ́ ń ka àwọn tó jẹ́ kókó ìròyìn náà fún yín gómìnà ìpínlẹ̀ èkìtì akérèdọ́lù ní àwọn ń dárò lọ́wọ́ o látàrí àwọn táwọn agbébọn amòòkùnṣìkà tí wọ́n ṣe ìkọlù sí nílé ìjọsìn àgùdà nílùú ọ̀wọ̀ londo àmọ́ bá a bá ń sọkún a sì máa ríran ẹ má gbàgbé o láti gbé agbára padà sápá gúúsù ilẹ̀ nàìjíríà mo ti kà á fún yín náà pé alàgbà ayọ̀ adébánjọ ni àwọn ti kìlọ̀ gidigidi tẹ́lẹ̀ tipẹ́tipẹ́ fún tinubu lórí buhari pé kó yéé pọ̀n nítorí pé kò ṣeé pọ̀n bákan náà ni mo kà á fún yín pé bọ́lá ahmed tinubu ní ìfẹnukò lórí ọ̀rọ̀ ọmọ oyè lẹ́gbẹ́ òṣèlú all progressives congress kò lè ṣeé ṣe láéláé. Lai mo tún kà á fún yín pé àwọn afurasí agbébọn amòòkùnṣìkà wọ́n ti jí ọkọ̀ èrò àti awakọ̀ kan gbé nínú nílùú Maiduguri Damaturu road tí wọ́n sì dáná sun ọkọ̀ tó kó oúnjẹ àti ọkọ̀ ilé tó epo pẹtiró bákan náà ni mo mú wá sétí ìgbọ́ yín pé wọ́n ti ju olùkọ́ kan sí ẹ̀wọ̀n gbére látàrí pé ó fún akẹ́kọ̀ọ́ rẹ̀ èyí tó jẹ́ ọmọ ọdún mẹ́rìnlá lóyún ní ìpínlẹ̀ Èkó ẹ wò ó kò ní jù báyìí lọ fún ti ìròyìn àpapọ̀ ilé wa lónìí lórí móhùnmáwòrán BGI TV ẹ má gbàgbé o wípé lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV bẹ̀lẹ́ ti bá wa pàdé lórí Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ underscore twenty two mojísọ́lá àjàyí lèmi jẹ́ tí mo ti mú ìròyìn náà wá fún yín látòórọ̀ yèyé gbàgede àṣà làwọn tèmi ń pè mí káfíńpàdé ó dàbọ̀. Thank you.